أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أي على الصلاة أي على الصلاة أي على الفلاح حي على الفلاح نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا عباد الله المسلم العاقل يهتم بالجانب الروحي كما يهتم بالجانب المادي من مكوناته وأفضل ما يقوم به المسلم بخصوص هذا الجانب التنوع في العبادات وعدم الاكتفاء بالواجبات قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبتش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري ومن أفضل النوافل وتطوعات قيام الليل فبه يتميز المسلم عن غيره من المسلمين قال الله سبحانه وتعالى أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه وقال النبي صلى الله عليه وسلم نعم الرجل عبد الله لو كان يقوم من الليل قال سالم ابن عبد الله فكان عبد الله بعد ذلك لا ينام من الليل إلا قليلا متفق عليه وقال النبي صلى الله عليه وسلم لعبد الله بن عمرو بن العاص لا تكن مثل فلان كان يقوم الليل فترك قيام الليل متفق عليه قيام الليل سمة من سمات المتقين قال سبحانه وتعالى إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستكثرون قيام الليل عباد الله علامة على القدرة على الشيطان قال النبي صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاث عقد يضرب على كل عقدة عليك نوم عليك ليل طويل فارقد فإن استيقظ وذكر الله انحلت عقدة فإن توضأ انحلت عقدة وإن صلى انحلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان متفق عليه قيام الليل سبب من أسباب دخول الجنة قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وسلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخل الجنة بسلام متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قول هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب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 وقيام الليل مدنة لإدراك وقت الإجابة قال النبي صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل إلى السماء الدنيا كل ليلة حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأجيبه من يسألني فأعطيه من استكبرني فأكفر, فأكفر له متفق عليه àtúgbẹ́ fún ọlọ́ọ̀bá الله ọ̀kan ṣoṣo ètò sọ yí pé onìkan ní ìjọsẹ̀ tọ́sí onìkan ní èèyàn máa ń gbára lé ètò sọ yí pé àkóso ayé àti fìsọ́nà àti gbogbo nǹkan tí ó dápátá ọwọ́ rẹ̀ ni ọwọ́ kò sí lọ́wọ́ ẹnìkan a sọ̀rọ̀ ìkẹ́lẹ̀ fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìgbàna kí ó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ọgbẹ́dẹ̀ alqiyama ọmọnìyàn tí ó mùsùlùmí èyí tí ó ma nǹkan tí ń ṣe gẹ́gẹ́ bí ó báwo ni ara rẹ̀ èyí tí a ń fojú rí bóò ni ó ti wà lálàáfíà tí ó jẹ nǹkan tó dáa síkùn rẹ̀ tọ́já sí pé tó rí pé àárẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tí ó gbéra rẹ̀ lọ sílé ìwòsàn kódà síwájú kí ààrẹ ò tó dé tó ti máa ṣe àwọn nǹkan èyí tọ́já sí pé yóò máa jẹ́ kí ara rẹ̀ ó jí pípé dáadáa bẹ́ẹ̀ gbé sí lọ́kàkan ara èyí tí à ń fojú rí yìí bẹ́ẹ̀ náà ló ti gbọ́dọ̀ máa lọ́kàkan èyí tà fojú rí nínú nǹkan tí ọlọ́run fi dá ọmọnìyàn tí sí ẹ̀mí torí pé ọmọnìyàn jẹ́ ọmọnìyàn látara ẹ̀mí àti ara tí a fojú rí ni. ìlọ́kàkan nípa ẹ̀mí ó ṣe pàtàkì torí pé Islam ó ká lọ́kàkan ara wa dáadáa ká wà ní àlàáfíà kọjá sí pé kí okun wà fún wa bó ti fẹ́ kí a ní àkàkan ilé yìí bẹ́ẹ̀ náà ló ti fẹ́ kí a ní àkàkan ẹ̀mí wa púpọ̀ torí pé ọmọnìyàn jẹ́ ọmọnìyàn látàrí ẹ̀mí àti ara ni onírànà nǹkan lèyàn wá fi máa ń ní àkàkún ẹ̀mí ẹ̀ láre tó jù ń bẹ̀ òun náà ni onírànà jọ́sìn kọjá sí pé kéèyàn má fi ma lọ́ràn àyà nìkan mùsùlùmí tó bá máa ń tí sí kò ní jọ́ sí pé nǹkan tí ọlọ́run bá tọ́pá láṣẹ nìkan òun náà ni yóò máa ṣe bí kò sí pé yóò tún máa ronú sí àwọn nǹkan míì tó jẹ́ iṣẹ́ olóore iṣẹ́ tẹ̀yàn máa ṣe tọ́jà sí pé ètò fi máa gbókùn sí níwájú ọlọ́run mùsùlùmí tó máa ti ń ṣe yóò máa lákàkún eléyìí níbàámu sí nǹkan tí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ pé ọlọ́run ọba ti ká lára rẹ̀ ó sọ yìí pé ẹni tó bá gbógun ti àwọn tó jẹ́ ní mi àwọn ẹ̀sà nínú àwọn tí mo dá wọn náà bá ti ṣetán láti gbógun ti irú ẹni bẹ́ẹ̀ torí pé ó ti pe òun níjà bóòlù yẹn ṣe wá di ẹ̀sà tí ó fi yàtọ̀ sí àwọn ẹ̀dá yòókù nínú mùsùlùmí ọ̀nà ọba subhanahu wa ta'ala sàlàyé rẹ̀ fún wa wípé ẹrú mi kò lè súnmọ́ mi pẹ̀lú nǹkan kan tọ́já sí pé nǹkan yẹn mo nífẹ̀ẹ́ sí ju nǹkan míì lọ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tí ẹrú mi fi lè súnmọ́ mi tí ó fi di ẹni ẹ̀sà òun náà ni wípé nǹkan tí mo sì lọ́ràn àyàn kó máa mójútó dáadáa tọ́ba ti ń ṣe nǹkan ọ̀ràn àyàn kò tún ní fi má lérí ẹ̀ bí kò sí pé yóò tún máa dí rẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ́dọ̀ náà bá wa subhanahu wa ta'ala pẹ̀lú àwọn nǹkan tí òun ò sí lọ́ràn àyàn lé lórí ṣùgbọ́n tẹ̀yàn fi sún mọ́ lọ́hùn yóò máa ṣe léyìí kò ní í kóra dúró kò ní í tẹ̀sì títí tóun fi nífẹ̀ẹ́ ọlọ́run bá wọn subhanahu wa ta'ala sọ pé tóun bá ti nífẹ̀ẹ́ tán kò sí nǹkan tí ó lè ṣe òun lòun ọ̀ máa gáìdì òun lòun ọ̀ máa tọ́ sọ́nà nǹkan tí fi ń gbọ́rọ̀ òun lòun ọ̀ máa tọ́ sọ́nà tí òfin ní gbọ́gbọ́kúgbọ́ ti fi ń ríran olùwọ́n máa tọ́ sọ́nà tó jẹ́ sí pé kò ní wo àwọn nǹkan haram ọwọ́ rẹ̀ kò ní fi mú nǹkan haram ẹsẹ̀ rẹ̀ kò ní fi rìn lọ síbi nǹkan haram tírú ẹni bẹ́ẹ̀ tó bá béèrè nǹkan lọ́wọ́ òun òun fún tí ó bá wọ́ òun sọ́ra kúrò níbi aburú kan òun ó sọ kúrò níbẹ̀ torí ti di òun ó ti di èyí tèèyàn wá fi máa súnmọ́ lọ nínú náfìlà ọ̀pọ̀ èyí tó ga jù nínú ẹ̀ òun náà ni qiyamul layl tí wọ́n bá sọ yìí pé èyí ọmọkùnrin èyí dúró lásán ìtumọ̀ méjì ńlọ́wà fún ọmọkùnrin èyí dúró lásán lọ́dọ̀ àwọn ẹni èṣù àwọn ti ma báwọn ṣe ṣe tọ́já sí pé wọ́n máa dí ọ̀rẹ́ bẹ̀ lọ sọ́dọ̀ ṣàìtọ́ọ̀n tí ṣàìtọ́ọ̀n sì máa tàn jẹ́ pé wọ́n ti di alágbára ṣùgbọ́n tó sí pé wọn ò jẹ́ nǹkankan wọn ò jẹ́ nǹkankan ní ayé wọn ò tún wá ní jẹ́ nǹkankan lọ́jọ́ ògbéǹde alàkíyàmà ṣùgbọ́n ọmọkùnrin èyí dó lásán nínú Islam ìtumọ̀ ní pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ń se nǹkan tí ó ju ẹgbẹ́ lọ nínú nǹkan tí èèyàn fi máa súnmọ́ lọ èyí tó sì ga jù nínú ẹ̀ òun náà ni èyí tọ́jọ́ sí pé ọmọ ń le lára tí ọ̀bára rẹ rárá kódà tọ́jọ́ sí pé èèyàn ja ẹ̀mí rẹ̀ lókun ni ó ní kí gbogbo àwọn èyàn ó sùn kọjá sí pé lásìkò tí oorun dùn mọ́yàn kíyàn wá dìde ń tiẹ̀ kí ọmọ àti rẹ̀ bẹ̀ lọ sọ́dọ̀ náà ọba subhanahu ẹ̀rí pé kọ̀bẹ́mì rẹ̀ rárá bó pẹ̀lú wípé ìlera wà ń bẹ̀ tí ìbá sí pé ẹjọ́ bá lè jẹ ẹ̀mí rẹ̀ lógún bákan náà lọ́jọ́ sí pé ó ní ó fi já sí pé èèyàn sí àfọ́má sẹ́jù lọ fún ọ̀nà ọba subhanahu wa ta'ala torí pé kọ̀tẹ́ nìkan tí ó rí ọ bí yẹn fẹ́ kírun jímà yóò kí ní jàmà àwọn èèyàn ó rí wọ́n fẹ́ kírun ọ̀ranyàn àwọn èèyàn ó rí ṣùgbọ́n àrùn òru ó nìkan àtàwọn aráalé rẹ̀ díẹ̀ ni ó mọ̀ kò sí sí àrí mi ń bẹ̀ ìyẹn fàdó yẹ sí pé ó ní ìrun tó lọ́lá jù ó ní ìjọsìn náfìlà téèyàn fi máa súnmọ́ náà ọba jùlọ tí fi di ọkùnrin tó fi já sí pé irúfẹ́ ẹni bí wọ́n máa rìn lórílẹ̀ ayé lẹ́ǹtí ọlọ́ọ̀bọ́ máa yọ́nú sí lẹ́ǹtí ọlọ́ọ̀bọ́ máa tọ́sọ́nà lẹ́yìn tó já sí pé ọ̀nà ọmọ dáàbòbò kò níbi aburú èso èèyàn àti èso àlìjànà kìyàmù lẹ́yìn ìmọ̀ kírun lóru apẹrẹ kan ni nínú apẹrẹ èyí téèyàn fi máa ma mùsùlùmí tó dá yàtọ̀ sí mùsùlùmí mi a lè jọ jẹ́ mùsùlùmí lápapọ̀ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n ipò ọ máa jura wọn lọ èyí téèyàn tó fi máa gbapò sí lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ju mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ òun náà ni ìmọ̀ dúró kí wọn lóru ọlọ́run bá wọn wa ta'ala sọ pé ṣé ẹ fẹ́ fi ẹni tí ó ń dìde dúró kírun tọ́já sí pé bí ṣe ń sùjádà bẹ́ẹ̀ ni rùkú fọ́lọ́run bá wọn wa ta'ala kò sí nǹkan tí fi ń ọ wá ọlọ́ọba ti kálárẹ̀ rẹ̀ lọ́sọ wípé lọ́dọ̀ wọn ọlọ́ọba subhanahu wa ta'ala mùsùlùmí èdọ́já sí pé ó tún ní àsìkò tí fi máa kírun lóru kìí ṣẹgbẹ́ pẹ̀lú mùsùlùmí èdọ́já sí pé gbogbo òru rẹ̀ ní fi máa sùn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tún fi eléyìí rinlẹ̀ nígbàtí ó yin Abdullah ibn Umar ó ní abdullahi ibn umar dansakiri mùsùlùmí gidi ni ṣùgbọ́n tó bá tún lè fi ìmọ̀ kírun lórúkọ ni ìbá tún dá yàtọ̀ sí ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam sọ yẹ ó jẹ́ kó yẹ wáyé ni qiyamul layl ìmọ̀ kírun lóru bí abdullahi ibn Salim ẹgbẹ́jẹ́ ọmọ rẹ̀ ó ní pé Abdullahi ò fi irun òru lẹ̀ títí tó fi kú yẹ ní pé ìwọ̀n bá díẹ̀ lọ fi máa sùn bó ti gbọ́ pé ànábì sallallahu alaihi wasallam ó yin òun ṣùgbọ́n ó níbi tó tó wá kù sí tó wọ́n bá fi pé dáadáa tó wọ́n bá tún fi tayọ sallallahu alaihi wasallam ó sì sọ ibnu amr ibn al-as ìkàlára àwọn sàhábà rẹ̀ wípé yorí abdullah má dàbí lágbájá tọ́já sí pé ó ti ń kírun òru tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́pàá ti tí ò kí ma ọ̀rọ̀ yìí náà jẹ́ kó yẹ wá wípé nǹkan téèyàn fi máa gbókun sí níwájú ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó yẹni qiyamul ìmá kírun lóru ìmá kírun lóru àpẹẹrẹ pé èèyàn bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ nǹkan tá a sọ tí ìbá ti pé èèyàn bẹ̀rù ọlọ́run tẹ́nìkan ò ní rí èèyàn tẹ́yìn ó sì gbáge tí ó sàlùwàlá tí ó máa kírun kí ló mú èèyàn síbẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni torí pé kò sẹ́nìkan kan tí ń wó yàn ìyẹn ló fà á nígbà tí ọlọ́run bá wọ subhanahu wa tó ń ṣèròyìn àwọn ẹni tí ẹ̀tọ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ó ní innal wọ́n wà nínú ọgbà àlìjẹ́nà nínú akérèmọdò tọ́já sí pé gbogbo nǹkan tọ́nà ọba bá ti ń fún wọn ní ó máa tẹ́ wọn lọ́rùn ní tó jẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí ni pé wọ́n ti se dáadáa nílé ayé lára dáadáa tí wọ́n ṣe nílé ayé ni wípé ìwọ̀n àbá díẹ̀ ní fi wọ́n yé fi gbogbo òru wọn sùn yẹ ni pé wọ́n ní àsìkò tí wọ́n máa jí lóru tí wọ́n fi máa kírun fọ́nà ọba wọn subhanahu wa tó bá ti wá di wípé alifájàrí wá fẹ́ là wọ́n wá ní yànnà fílàmà wọ́n àmà sí asàfùlà wọ́n máa dí bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn èyí tó yá sí pé sì wọn subhanahu wa ó ní pé àwọn tó ni òun ní kápá lérí ṣàìtọ́n torí pé ṣàìtọ́n kìí ti ń tẹ́yàn lè fojú rí ṣùgbọ́n ìtẹ́yàn ó ti kéyàn ọmọ àmà yí pé ah, alhamdulillah ọlọ́run fún mi ní kápá lérí ṣàìtọ́n oníkéyàn ọmọ kírun lóru báwo la sì mọ ilé yìí anábì wa Muhammad sallallahu alayhi wa ó ní pé tí ẹnìkan nínú wa tó bá sùn ẹnìkọ̀ọ̀kan nínú wa tó bá sùn ṣètọ́n ó ní kókó mẹ́ta tí máa ta síwájú orí ẹ̀ ṣètọ́n ó ta kókó síwájú orí gbogbo ẹni tó bá ti sùn níbi kókó kọ̀ọ̀kan yóò wá fi bẹ̀ yí pé ìrẹ́ lágbájá òru tó gùn ni ò ní lè jí kó sùn fanfan láì ní jí láti lè kírun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tírú ẹni bẹ́ẹ̀ tó bá jí tó rántí ọlọ́run kókó kan nínú mẹ́ta yóò tù tó bá tún wá rọ́jú tó dìde tó gbàgbé àlùwàlá rẹ̀ tó sàlùwàlá kókó ẹlẹ́ẹ̀kejì yóò tún tú tí ọba tó rọ́jú lẹ́yìn ìgbà tó sàlùwàlá tán tó bẹ̀rẹ̀ sí kírun kókó mẹ́tẹ̀ẹ̀ta yóò dín ó tù wa muhammad sallallahu Alaihi Wasallam ni pe pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jíjí rẹ̀ yóò wá jí sí tọ́yébà náà ẹ̀ńtẹ́mi rẹ̀ tọ́balẹ̀ tó tutù tẹ́mi ẹ̀ dáa tí ó sì jí pépé tí ò ní jíṣẹ́ tí ó kóró jù tí ó máa kó tí ọ̀ ṣùgbọ́n tí ọba ṣe nǹkan yìí anabiwa muhammad sallallahu Alaihi Wasallam sallam ó ní pé irú ẹni bí ó jí lẹ́yìn tí yọ́ máa rojú ni ìyẹn ni ọ̀pọ̀lọ́ yá sí pé àtìlẹ́ kásùn bá fún gan yóò nira kódà ó lè mọ́kì gan tí ó fi lọ síbi fẹ́ ní tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ yìí ó jẹ́ kó yọ wáyé pé ìmá kírun lóru àpẹẹrẹ ni fún ẹni tó jẹ́ mùsùlùmí pé a ah, mo ní kàpá lórí ṣàìtọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tó jẹ́ ká mọ ìtumọ̀ eléyìí nígbàtí wọ́n sọ fún wípé ah, lágbájá kan wà tó bá ti sùn báyìí bí ìbá ti gbá pé as-salatu khairu minan nawm kò ní dìde anábì wa Muhammad sallallahu alaihi wasallam ní pé ah irú eléyìn ṣaitan ti tọ̀ sí létí ọ̀rọ̀ tí anábì sallallahu alaihi wasallam sọ yìí ó jẹ́ kó yọ wáyé pé àwọn sahaba ridwanullahi alaihim nítọ́ gbajúmọ̀ lọ́dọ̀ wọn ni kéèyàn máa kírun lóru kọ́ máa dìde kírun débi pé ẹn tí ó bá kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nǹkan tó sọ yí pé jẹ́ àjòjì nínú àwùjọ ni ni ànábì sallallahu ẹni àfi sọ fún ànábì sallallahu alaihi wasallam táyé ànábì sì sọ yí pé àpẹẹrẹ yí pé ṣàìtàn ti tọ̀ sírú ẹni bẹ́ẹ̀ létí òní pé kéèyàn ó sùn látàlẹ́ kọ́ á má dìde láti fi kí bí ṣe rákà méjì ni o rákà mẹ́rin ni o láti lè fi tí rẹ̀bẹ̀ fún ọlọ́run ọba wa subhanahu wa ta'ala bákan náà ló já sí pé láàrọ̀ okùnfà tó yá jùlọ téèyàn fi máa rí orí tó ga jù tí ò tí orí míì tó ga tó tí ọlọ́run bá máa fún yàn tí ṣe àlìjẹ́nnà òun náà ni kéèyàn máa kírun lórí anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹ̀yin mùmínì ẹ máa fán sálámà láàrin ara yín yẹni pé tẹ́ bá pàdé ara yín eríra yín sọ́mà yá kẹ́kíra yín pẹ̀lú kíkí èyí tó lóore pé assalamu alaikum wa rahmatullah ẹ má sọ yí pé bámúbámú lẹ́yìn yó ẹ̀yin ò mọ̀ pé ebi ń pa ẹnìkan bí kò sí pé ẹni tí òòrùn jẹjẹ nínú yín ẹ gbìyànjú bẹ́ẹ̀ ti lágbára ẹ lóúnjẹ wasilul arham fámílì yín ẹ lákàkún ẹ ẹ sopọ̀ ẹ má kí wọn ẹ má pa wọn tì bákan náà ò ní pé ẹ máa dìde ẹ máa dìde láti kírun lóru nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yẹn bá sùn tẹ́ bá ti ń ṣe eléyìí ẹ wọ àlìjẹ́nnà pẹ̀lú àlàáfíà láì ní farakọ yẹ ní pé ẹ ní wọná síwájú kẹ tó wọ àlìjẹ́nnà ẹ wọ àlìjẹ́nnà pẹ̀lú àlàáfíà ni tí ò ní tí wọ́n alákankan láti wọ àlìjẹ́nnà yìí lára wa Muhammad sallallahu alaihi wasallam tọ́ka nínú tí ò sì ní kọ́kọ́ tọ iná wò náà tí ó ìbẹ̀rù bójú ò ní wà fún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó náà ní kéèyàn máa kírun lọ́rùn anábí wa Muhammad sallallahu alaihi wasallam ó tún jẹ́ pé wà yí pé yìí bẹ́yìn bá ti lágbára ó ní tó lọ́lá jù lẹ́yìn wípé ọ̀ràn yẹn tán torí pé kò ìtara ẹni jẹ́ onípé kéèyàn sọ pé òun ti dépò kan tó ò ní gbàwẹ̀ má òun ti dépò kan tó ò ní kírun ọ̀ràn yàn má pé òun ti sí àwọn tí olóore kan ṣèitán darú ẹni bẹ́ẹ̀ kò sí èyí tó lọ́lá tó nǹkan ti lọ́ràn yàn lẹ́yìn ìgbà tí bá ṣe nǹkan tó ti lọ́ràn yàn fi bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run wa subhanahu wa tí a bá wá fẹ́ mú náfìlà èyí tó lọ́lá jù lẹ́yìn ìrun ọ̀ranyàn torí pé náfìlà pọ̀ sápàdà máa ṣàlàyé rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run míì tó tún lọ́lá lẹ́yìn ìrun ọ̀ranyàn ìrun tó lọ́lá lẹ́yìn ìrun ọ̀ranyàn ó náà ní òru yìí wa sallallahu alaihi Muslim ó ní pé àwẹ̀ lọ́lá tí n lẹ́yìn wípé ọgbà Ramadan oníkọ́gbàwẹ̀ nínú oṣù àkọ́kọ́ ojú ọ̀run irun tó sì lọ́lá lẹ́yìn wípé èyàn kírun ọ̀ràn yẹn tán òun náà ni kéèyàn máa kírun lóru bẹ́yìn bá ti lágbára lára nkẹta wo ní mímọ̀ sọ nípa tí irun òru fi lọ́lá tó tayọ gbogbo àwọn àrùn yòókù ní pé òun náà ni irun kan èyí tó ṣe pé ẹnìkan nípìn bẹ́ẹ̀ ìyẹn ni pé tí a rí mi sábà wọ̀ ọ́ bákan náà lọ́jọ́ sí wípé lẹ́ pẹ̀lú ìjára ẹni lógun ìgbára ẹni lọ́wọ́ ṣàìtàn tí wọ́n máa sọ fún yẹn wípé kò sí kí ni wàhálà èyí tó kó bọ́ tó fi já sí pé bó ṣe kírun ọ̀ràn yẹn ló tún máa jí kírun lóru oníbi sẹ́tọ̀ ń lọ onígbà ọ̀làwò tí wọ́n máa tàyàn jẹ bẹ́ẹ̀ sẹ́yìn òfin ní nípe kankan nínú ọ̀ràn yìí ìjà ẹ̀mí ara ẹni lógun ènìyàn fi kì so ìyẹn pàdó yẹ sí pé kíkírun lóru lára àrùn ìtọ́já sí pé ọlọ́lá jù lẹ́yìn ìgbà tí ìbá ti irun ọ̀ràn èèyàn tẹ́lẹ̀ iná lèèyàn sì fi máa dìrẹ̀ ẹgbẹ̀ sọ́dọ̀ náà bá wọ́n subhanahu wa ta'ala tó fi já sí pé àsìkò tí bá máa gbàdúrà jù Muhammad sallallahu alaihi wasallam tó sọ yí pé ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala bá di ìdá mẹ́ta nínú òru ní gbogbo ọjọ́ ayé máa sí ayé kí ni ọlọ́wọ́ ma sọ lásìkò yìí ta ti ó ń ṣetán láti fún ta lẹni náà tọ́já sí pé ó ń wá foríjìn ó ń ṣetán láti foríjìn ìtumọ̀ ní pé àsìkò èyí tó wà nínú òru yìí tó jẹ́ ìgbẹ̀yìn níbẹ̀ téèyàn bá lè gbìyànjú kó tiraka láti lè dìde mbẹ̀ láti lè kírun kó sì bẹ lọ́n ìtò súnmọ́ ni pé irúfẹ́ ẹni àdúrà rẹ̀ ti gbà torí pé àsìkò tí àdúrà máa ń gbà ní torí pé ọlọ́run báwọ̀ subhanahu wa ta'ala ni ó máa béèrè fún ẹni tí ó ń wà nǹkan láti tọrọ ọlọ́run báwọ̀ subhanahu wa ta'ala fúnra rẹ̀ lọ́jọ́ sí pé yóò máa pèpè pé ẹ wá pè mí òun ti ṣetán láti fún yín ní nǹkan tẹ́ ń fẹ́ ẹ béèrè nǹkan òun ṣetán láti lè fún yín so àsìkò yìí èyí tọ́já sí pé ọlọ́run báwọ̀ subhanahu wa ta'ala ó máa wà ní sẹ́mà ayé láti lé dádúwà wa àsìkò ní ṣàìtọ́ ọ̀sọ̀ fún wa ipé kásùn tó mi pé à ń dúnra wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní in tí mùsùlùmí tó sì jẹ́ mùsùlùmí tó bẹ̀rù ọlọ́run tí máa gbára lé tí fi máa wàṣọ tí òfin ní máa rìnrìn kúrìn kọ́sọ́ pé òun lọ sọ́dọ̀ yẹ̀wò kan àbí ọ̀dọ̀ ẹnìkan tí ó máa kúrọ̀ fún tó sọ òun bá ṣàdúà lára nǹkan tí yẹn fi máa gbára dì fún rẹ̀

tí wọ́n sì ní àkọọ́lẹ̀ báwo ni ọlọ́run bá ṣe ṣe pẹ̀lú wọn nípa wípé wọ́n dìrẹ̀ bẹ̀ ní àsìkò yìí wọ́n sì tẹ̀pẹ̀lẹ̀ máa so ìyẹn fàtúwẹ́já sí pé gbogbo mùsùlùmí ayé tó náà tó bá ń dìrẹ̀ bẹ̀ lásìkò yìí tó sì tẹ̀pẹ̀lẹ̀ máa níwọ̀n bá bó ṣe lágbára kò sí ni kò ní wá bùkátà sí láti lọ sọ́dọ̀ ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ látò ti lè sọ pé yóò máa wá nǹkan lọ́dọ̀ rẹ̀ àbí nǹkan kó tún á máa bẹ̀rù balẹ́rù nínú ìsẹ̀mí ayé torí pé ọ̀pọ̀ mùsùlùmí lọ́jọ́ sí pé nǹkan tí ò tó nǹkan òun náà ni máa balẹ́rù ẹlòmíì àlá ni ọ̀la tí ó di ti ń lọ sórí òkè tí ó di ti ń lọ sọ́dọ̀ ẹni tọ́já sí pé yóò ní ọlọ́mọ mẹ́ran wá ọlọ́mọ gbépo wá kí ló fà á torí kíkọ̀ máa ń tọ́ka ìbá àti ìṣẹ́jú mẹ́wàá ìbá àtogún ìṣẹ́jú lèyàn láǹfààní láti lè kí ọ̀run lóru ọlọ́run bá wọn subhanahu wa ta'ala ó ṣetán láti lè gbọ́ pé yàn ó sì ṣetán láti lè fún yàn nìkan tí èèyàn ń fẹ́ àwọn nǹkan wà tọ́pọ̀ tí máa kún yàn lọ́wọ́ láti lè kírun lóru àkọ́kọ́ nínú ẹ̀ ó ní pé èèyàn ó máa gbìyànjú láti tètè sùn àwọn nǹkan tí ọ̀ látúnṣe ètò ọjọ́ sí pé ń kó àìròjú bá wa lónìí èèyàn ó tiraka láti pàtì padà ti jùlọ nígbàtayé ti dayé pé social media tó ṣe pé bẹ́yàn wà nínú ilé rẹ̀ gbogbo nǹkan tí ń lọ láyé ni yóò máa wò gbogbo nǹkan tí ń lọ láyé ni ó máa gbọ́ gbogbo nǹkan tí ń lọ láyé ni ó máa kà téèyàn ò bá fi ọgbọ́n kún tí ò prógrámà rẹ̀ bí ó ṣe rí ẹ̀sìn ṣe nínú ìsinmi ayé yìí èyí tó pọ̀ jù nínú àsìkò ni ó máa bá nǹkan yìí lọ kò ní wúlò fún rẹ̀ ní nǹkan tọ́já sí pé yóò ṣe lóore ní ayé kò sì ní wúlò kò ní ṣe nǹkan tọ́já sí pé yóò kún lọ láti rí ojú rí ọlọ́run lọ́jọ́ gbìndà alkiyama bí àǹfààní ṣe wà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni aburú wà ń bẹ̀ aburú rẹ̀ ní pé tíyàn má ti lò kọjá bó ṣe yẹ tọ́yá sí pé aago méjìlá aago kan ó sì wà lérí pé ń chat pẹ̀lú àwọn èèyàn ó wà lérí pé gbogbo information ètò wọ́n sẹ́ǹdì sí òun náà ló fẹ́ kà irúfẹ́ ní bí ò ní lóru bákan náà lára tí máa kún yàn lọ́wọ́ ó ní kíyàn má jẹ oúnjẹ àjẹjù ẹni tó bá jẹ oúnjẹ gèlèmà lálẹ́ kò sí ni tó bá ti sùn báyìí ìsùn gèlèmà náà ni ó sùn débi pé tipátipá jẹ́ ni ó fi kásùn bá so lára nǹkan tí máa ń kún yàn lọ òun náà ni kéèyàn ó nípinnu yẹn ni pé kó ti pèpè rẹ̀ kómi kó ti wà ńlẹ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run máa jí ó sì sẹ́ẹ̀tì àgbẹ̀ lára àrọ̀rọ̀ tó tún wà nínú sẹ̀mí ayé tá a wà nìyẹn tẹ́yìn bá fẹ́ jí táìmù kan tó bá ti sẹ́ẹ̀tì aago rẹ̀ sí táìmù yẹ tó sì nípinnu tó bẹ lọ́hùn sọ̀rọ̀ náà bó kun lọ pàtàkì jùlọ tẹ́yìn bá ti wà á lè sẹ́ẹ̀tì tí ò tiẹ̀ tí ò gbé kún bẹ rárá nínú nǹkan tẹ́mi máa ń sọ fáwọn èèyàn ni pé tó bá fẹ́ máa kírun lóru tí ó sì mọ́lá fi aago rẹ̀ sí four thirty lópòrò gbàtọ́ bá tẹ̀ ń wà ní nàìjíríà torí pé ní nàìjíríà tó sì jẹ́ south bay torí pé wẹ́dà north ó tún yàtọ̀ sí tiwa kò sí bí àlùfájàre ti là ní ilẹ̀ yorùbá yìí yóò kọjá five five o'clock ìwọ́ta bá tẹ́sí aago ẹ̀ sí four thirty ìtumọ̀ ní pé ó ní ọgbọ̀n ìṣẹ́jú láti lè fi kírun kálífàjàre ó tó là irú àsìkò tá a wà nísìn after five ni so ó tó bí five twenty something so ìtumọ̀ ní pé ó ní nǹkan tó súnmọ́ wákàtí kan tọ́tọ́ bá ti sẹ́ẹ̀tì aago ẹtí four thirty tó gbé fún bẹ́ẹ̀ lókùrú bàtọ́ bá ti wà ní nàìjíríà ó kéré yányá ọmọ ní ọgbọ̀n ìṣẹ́jú láti lè fi dé rẹ̀ bẹ́ẹ̀ fún náà lọ́wọ́ subhanahu wa ta'ala ọgbọ̀n ìṣẹ́jú kìí ṣe nǹkan sí ọ̀pọ̀ torí pé níta wá kò káàtà sí pọ̀ nísìnyí ayé yìí a sì lẹ́lòmíì ẹni tó fẹ́ pọ̀ tó ní nǹkan míì ẹni tó bá fẹ́ sọrí ibú láyé àtọ́jọ́ gbélé àkíyàmà nìyẹn ṣùgbọ́n mùsùlùmí à ní kankan اللهم اعز الاسلام والمسلمين wa subhanahu وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك ورحمنا إنك أنت الغفور الرحيم اللهم إنا عبيدك بنو عبدك بنو عمتك ناصيتنا بيدك مال فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم اكتب لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن يقين ما تأول بما علينا مصائب الدنيا اللهم اكتبنا لأسمائنا ورسولنا وقوات المحيطين وجعلوا وعزمنا وجعل الشر علينا مهرنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ ولا تسلط علينا من لا يرحمنا قوموا إلى صلاتكم ورحمة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح